da hijoɗo irin min kaɗo e siwlino yoɗere hijoɗamda ogotabula jiga faada bannama kono e siwlino hijoɗaɓe timmala sarala yaali banna tiritamale hijoɓe banna min watinneɓe ni watinneɓe hijoɗa min kaɗo nin bannama kono nin banna min kaɗo saɓannemo faman min kar jaɓan kono faman farlale faman farlale hajja hijola tege ina min kadi kono ni tan ala hijo namuran fano damuda ɓeɗen ɗin karo iɗum da hijo kono silam wala rafasa wala rafasa duman daga iyen ini la muso tema wala fusu tiñaari wo tiñaari mandageeyan ila hijo kono wala juda totoore mandageeyan kele mandageeyan kele haji hijo kono la silam mbiɗa ise hijo namuran fano ɗa silam isala ɓe kono la silam de mbiɗa kata banna banna min karone idan akai kuma ni be male ni dunga ta banna ma farmo le akai kuma ni be male banna diri sabo ni dunga ta wal masiya ada ala da ala da ala dal hijo da madara wala ma musolo kuma ni de ma de wodi ta dam man ko no wodi ta wodi ta dam man kuma ni de ma wala ko ay sina mo godo ri ko ni bada hijo ko ko kana fu de ke ma ko fu tri tan na ma wala ko ko le gida men to de ala dum ba be fulale وما تفعلوا وما تفعلوا من لغاك من غير غير ذلك سرابو بنيام الله وسيجو كنا يعلمهم الله على باب لون دين الله وزوني أيو جيجي في آل يمني يمني الكون أيو من بناك رول ما أريد ولا لفوتو ولا قولي كتاشي جيلا اسمي إبو كنتن تنين جو تنين جو تنين جو تنين جو تنين جو illa kallan ko gol wol dano gulen kununa kallan ala nasi kiti ke wol gol dano gulen to nyinna ngula nyinna to nyinna ngula nyinna be ma nyinna ay ni kamana ala ko ay ko hanal kana wote ade nalbe taala hijodo وتجودوا الجلغندو تا من بالله سيلا الله تامودو فإن غير الجاد الجلغندو بيد مامو التقوى على ناس سيلا التي من تكسين بدان روما

o kambala hani mi hani mi hani mo dema hani mi hani mo so imi mo so mo mi so ano fana ndege ala mo fana ko imi mo so mo mi so ala mo fana ko laisa jina um, alaikum adare musil adare hijila alima atabtahu antabtahu fayla min rabbikum abale marigoma ni dada hijola kembe buru ka fenje ila hajo jaralen fona iso sanno o san ino ko taga taga taga aliya ya taga fiyon sura taje ya ke business o hijjo tun kama banni ko kola ila hijjo mana su ko ga be keri ko kola hijjo kana ko yima jira sabula bal hijjo kola ila fenje ga san ya taga wafu ila fen sura to ala ko wonde tanati junubin dalima ala har ya ga jinin min rabbikum min rabbikum al mari go musafaro la hijjo kono فإذا بلد نال توسامي عرفات عرفات ولم نال فرد عرفة فاذكروا واذكروا الله إن المسجد مسأل دو الحرام نندر مسأل الحرام إن مسأل الحرام إن مسأل الحرام تغمن سيدو تو كله تغمن سيدو من الدنيا فرقنا مول كورون مسأل الحرام مسأل الحرام دمو من دوتي o jaɓa ɗum fi avril mujiɗal fat mujiɗal fat dandula konkoñimɓe noon to qaalu lahu hajuhu sika e fu jeeye hajuhu nayi e futata non ala si alah taala fingon jeeye alaalah daani noon fana ojogoroalaaalafinkoñaamenaalakandanndi allah hijoma ñaame alaka ɓe ga ɓe timmada iwoɗa e maɓɓe goɗa arafa sira hijo banda ina da silam sai huta da miji da ka sai bero ta lan non sile ta lan mina ijo banda da silam wato ala jagiye ala sai da mai ken da ta ya ki agalima na dile ga de kenan wato ala da ala jage ala ga men ke yan asila ni sile mai asila ni ni pala sile mai da pala zo mai ison da la ila kalmo na fulbe gure ga jako ga hi ga ga ga ga ga ga ga ga nan da lala kalma ya salo to na ko jo bulo gaja ko bulo gasu to kun kan nan no ban ala ga da mai da hijo kana ibnu mai banda zo mu jire da wa bele ke silam to ni ko fi tun kan fanan gelu me tun kan fanan go da na banda silam hijo dan ta ja ko hijo fanan dan ta ja ala ala jagi de jagi de kulo dum fanan mu wa in kuntum da arik arik arik da no lamin allah lamin allah min qablihi jadi ala balikan kandandila wa in kuntum wa in kuntum wa in kuma koto kuntum kuntum asarta lamina bakan telleti min qablihi jadi ala balikan kandandila hijo ma ita ma hijo kenya long, ala ka nya be ta ala ta ala ta ya be kenya ala bala tagalan be gilin gilin na yan ala bala tagalan be ni almanin kenda tagalan tagana ni sidire tagalan karin be ma jawra an tagalan neman kende tana ni kodo jawda tana nin fende gulu tana adum ka fokono dum lamu nalgoda nal damira masjidal harami summa bilu adal quraysin qulu alsina taga mi hasu dingira to afala kirana la saibul darada min mulbi talada mal sajidan واستغفر الله على دان غفر الله إن الله غفور على المغفر من صوتي رحيم إن لا بابنا أجا غليتون أجا غليتون نرغد من ديرو نرغد ديروك مناسككم الله يجوتك من سيرو نرغد بيري كلام نرغد بيري كلام عباداتي حجيكم الله يجوبت قولوا الخاتيك أرميتم الغفيروك جمرة الأغبطة جمرة الأغبطة وتفتون أدارة توافو عليك أبولا استغرارتون أنا على سباتي بمنا منا نرى هيجو تاغمان سيدو بيك سلام هيجو تيبان سلام البيت سيدو تبوكونا لمنا ومنا تلي تبوكونا فجدوا علي على تعالى فيهم كما كنا بسبوج مودا ما تجي كنا بسبوج مودا ما تجي أني أني أني أدار من من جدي ما من من من من كي كي بس هذا خالد ولبيله بيجي فني فني تفوني جن داو فني دو بيجي فان سان بيجي داو wala ala ko kala gana jodan made al zikrullah ala ke ala fin kola ti allo din ko ma ala ba gila maka mina dua ile mi alquran karanno mi ala masar karanno tasbihu muta bi takbiri allahu akbaru alhamdulillah allahu akbaru alhamdulillah musolon ban kelon ban mina wotiri wo shi woshiyande la ilaha allah allahu akbaru walillahi alhamdu la ilaha illallah allahu akbaru walillahi alhamdu woshiyande ala dala fin ko wotiri tabo kono Kajikirukun, Kajikirukun, ita labin gondi do ɲɔgɔn abakum alifalu la aw asadu kɔmi ngole a ta jigira ومن الناس من بل وهجلال كونو دوبه هجلال كونو يقولون وما فلدرون ربنا مارغي آتنا دني بالا في الدنيا ya dinera hakilo to mire je pero je dua men o gani la gra ko ko nya do je dunya la kila do ni na kenya ni gra na ti ni na ka ya ni la na ti ni na ka ya adam ni kila ala ko hani ala kana ko damma di do dum be mo ko no kala do ron wa dunya do ron ne kila la hijo ko no o ma min wala o ma min wala lahu mukirilla yan fil akhirati la gra ni ka duniya doron kili je ala be doron duniya doron ne dile la de ومنهم من منهم من لو في جلال كونو يقولون ربنا آتنا حسنة في الدنيا وحسنة في الآخرة وغنى عجب النار جهنم وينقدهما أولئك على كري لالو لهم نصب يوم يولهم مما كسبوا ومن بارا على أجنة بيولهم نيبا بيولهم إلى هجو نيوفلي على بودي ليلا min dan ala bulu fana wala so fana ndila ala sila duniya ni na sila ko kallan ke ya wala duwa والله سريع الحساب kurosire watari ko kun ba nyame kan duniya da ni alfare da duniya na kabe ba ni wato duniya ti lo zon da ni mi de ma be ni wato ala ma khairo ba ni wato sallallahu alaihi wa sallam